tó ń sọ pé àwa tá à ń lo bàbá mi fún Ìgbòho bàbá wa ní Ìgbòho torí ẹni tó bá kódà ojú Aláàfin lọ ojú Ọ̀ọ̀ni lọ ojú Aláké lọ ojú Àwùjalẹ̀ lọ ojú Olúwo lọ ojú ọbẹ̀ Èkó gbogbo ẹni mo fi sọ ẹgbẹ́ kiri. ọ mo dára. ẹ kọ ẹ kọ. ojú Ọ̀ọ̀ni lọ ojú Aláké lọ ojú Àwùjalẹ̀ lọ ojú Olúwo lọ ojú ọbẹ̀ Èkó gbogbo ẹni mo fi sọ ẹgbẹ́ kiri olórí burúkú ni ọ. ìyá ifo tó kà since now. ẹ ń kàn ẹ ń kàn. ó dẹ̀ ojú aláàfin lọ ojú ọ̀ní lọ ojú aláké lọ ojú àwùjalè lọ ojú olúwo gbogbo ẹni mo fi sọ ẹgbẹ́. olè ti rí wèrè tí ń rojọ́. ó dẹ̀ ojú aláàfin lọ ojú ọ̀ní lọ ojú aláké lọ ojú àwùjalè lọ ojú olúwo lọ ojú ọbẹ̀ ìkọlọ gbogbo ẹni mo fi sọ ẹgbẹ́. olè ti rí wèrè tí ń rojọ́ ìṣákìú ìṣákìú. aláàfin lọ ó ju lọ ó ju lọ ó àwùjalè lọ ó olúwo lọ ó ọbẹ̀ ìkọlọ gbogbo ẹnu mo ẹgbẹ́ kiri ní èní ní nàìjíríà of today wọ́n lè lọ́wọ́ jùlọ bọ̀ lẹ́nìí bàbá wa olóyè adéyẹmọ ìgbòho mọ̀rẹ́ ó gbogbo àwọn ọba lọ tòun ló olórí burúkú ni ọ. ìyá you for talk am since now. hello we don carry wèrè o. i know ah, i know.